sallallahu alaihi wasallam ń sàlàyé báyìí wípé dáúdájú tí ó jẹ́ ẹ̀sìn ní ìṣẹ́ àwọn ọ̀rẹ́ ẹni tó ní wá nínú ìtọ́tán ló gbogbo nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn ni ètò wa ètò àdínú lókọ̀ èyí tí àwọn ṣẹ́kù wa àwọn òṣà àbúfàṣà ìṣàwòmí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí gbogbo ọjọ́ ojúmọ́ gbogbo ọjọ́ fúrẹ́ẹ̀dì nírọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìtẹ̀wé wẹ̀yìn ìtẹ̀lẹ́nà ìbáríkà royal fm ninety five point one nínú ìlọrin ní kwara state gbogbo tí bá ń wọlé nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́gun wa ìtàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four one lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine.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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أدعو قف ولنغض الطريق أتي قلن فو النبي محمد صلى الله عليه وآله وسلم وقوى أرى لي النبي وصحابه gbogbo ẹni tó bá ń tọ ìlànà rẹ̀ tó fi di ọjọ́ gbin alkiyama abẹ́lẹ́ kò fi ìkẹyì kò fi kárẹ̀ gbogbo wọn. gbogbo àti à ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ gbogbo alákí káàbọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni àwọn nǹkan tó ń jẹ́ nǹkan èèwọ̀ tó ṣe pé mùsùlùmí kò gbọdọ̀ máa dédìí rẹ̀ kò gbọdọ̀ máa ṣá jìnà sí àwọn nǹkan yẹn. Ah, mo ti ń bá lọ ọ̀rọ̀ nípa nǹkan tí a ń pè ní al-kufru billah ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba tí mo ṣàlàyé pé nǹkan yìí nǹkan tí ó máa ń ba ìsìláàmù yẹn jẹ́ ni tèèyàn ní jẹ́ mùsùlùmí mọ́ tí wọ́n bá ti ń ṣerú àwọn nǹkan yẹn èyí tí mo kà ní ìjẹ́jọ́ òun náà ni kúfúrú al-istihza òun ni kéèyàn máa bú nǹkan kan nínú ẹ̀sìn tí nǹkan yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n máa bú àbí kí wọ́n máa fi nǹkan yẹn ṣe yẹ̀yẹ́ ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó sì yí yẹn pé nǹkan yìí ẹ̀sìn ọlọ́run ọba ni. ní òní èyí tí màá mẹ́nu kàn òbínú láìta la wọn fẹ́ kí àwọn tí a fẹ́ pè ní mo fẹ́ kí pípè yẹn kó gbàyè díẹ̀ lónìí yẹn ni pé yóò gùn díẹ̀ sọ eléyìí náà ni ó jẹ́ ìgbẹ̀yìn nípa ọ̀rọ̀ àwọn àníwá ìrìnkúfìrí àwọn ntí ọmọ bí ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run òun náà ni kúfúrú anifak kúfúrú anifak ìṣe kẹfìrí tó ṣe pé ó mọ ń ṣẹlẹ̀ síyàn látara pé èèyàn ń ṣe mùnáfìkì èèyàn ń ṣojú èèyàn ń ṣe eku ń ṣe ẹyẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ àdìsọ́kàn so kí ni túmọ̀ eléyìí òun náà ni an yóò bẹ̀ hìrọ̀ islam an yóò bẹ̀ hìrọ̀ ìnsánu al-iman billah ó ní kí ènìyàn kó máa fi hàn níta gbangba pípé mùsùlùmí lòun kó máa fi hàn pé òun jẹ́ olùgbàgbọ́ òun gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ òun gba tírà ọlọ́wọ́n ọba gbọ́ òun gba òjíṣẹ́ ọlọ́wọ́n ọba gbọ́ kó máa fi hàn kó gbà pé ọlọ́wọ́n ọba yóò gbé wọn dìde lẹ́yìn ìgbà tí wọ́n bá kú tán kó mọ fi hàn níta gbangba bẹ́ẹ̀ àmọ́ wọ̀nyí bò tínú máa yùnà kìdù rálíkà kúlẹ̀hù àwòbá ìdọ̀hù àmọ́ nǹkan tẹ́ ni ẹ gbàgbọ́ gangan yóò mọ̀ sọ níta gbangba àmọ́ tó wà lọ́kàn rẹ̀ gangan ni pé ìdàkejì rẹ̀ ni o kò gbà pé kò ní gbàgbọ́ sọ́lọ́run o kò gbà pé gbogbo nǹkan tọ́lọ́run máa ṣe kọ́lọ́run ló lè ṣe o àmọ́ yóò mọ̀ sọ níta gbangba ẹ̀rí yóò ní ọlọ́run ọba nìkan kan ọlọ́run ọba nìkan la máa ń dúró tì ọlọ́run la máa ń gbẹ́mí tẹ̀ àwọn tẹ bá wá wádìí tiẹ̀ nínú ọkàn rẹ̀ gangan àbí pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí ń ṣe nínú ní kọ̀rọ̀ ẹ wá rí i pé àṣọrọ̀ ẹnu nìkan lẹ́nu yìí kàn sọ irú eléyìí náà ń pè ní anifak al-i'tiqadi tó àwọn ìṣe kèfèrí ìṣe mùnáfìkì ìṣe kèfèrí tó ṣe pé látara ìṣẹ́yẹ ìṣekúṣẹyẹ ìṣojú méjì òun ni ọ̀fà fún yàn ẹ̀rí pé bí ẹni yẹn nìsín ẹni tó bá ń jẹ́ kèfèrí nípìnlẹ̀ àwọn ẹni tó bá ń pẹ́ kèfèrí lélẹ́yìí kí ẹlẹ́bọ lélẹ́yìí wọn ti mọ̀ pé ẹlẹ́bọ ni but ogbó kọ Islam lójú ogbó kọ pé mùsùlùmí ni ọ lérí so wọ́n sì ń rí ọ kódà ẹni tó bá ń jẹ́rù mọ̀nẹ́bì kí òun kọ́tìyàní yóò mọ̀ rí yóò mọ̀ ṣe àwọn nǹkan kankan wa yudhiru lahum annahu muslim wa ya'mal amamahum yẹni báàbọ̀ al-ibadat kọ́lá yóò mọ̀ ṣe àwọn ìjọsìn kan yóò mọ̀ bá wọn yàn kírun ó lè mọ̀ wọn yàn gbààwẹ̀ ó lè kódò tó hajj nínú rẹ nínú o nínú tún gbà pé nǹkan bẹ tó ń tún lè gan láàrin àwọn mùsùlùmí kọlọ nǹkan ṣàánú wa ó gan so kódà ó láàrin àwọn tó láwọn ń ṣàfà ó bùháyà olójú afa tí ó jáde bọ́ta ní tí ó ní èmi olóògùn lèmi tí ó ní ẹgbẹ̀jì lòun wàláì lòun sì ní nínú káàì òun ẹgbẹ̀jì ò tó ọ̀fọ̀ tí ń bẹ lọ́pọlọ rẹ̀ tí ó ju tẹ̀gbẹ̀jì lọ ó ju tògójì mi lọ sòwò tí mo jáde bọ́ta pé bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ lẹ́nu mi ní sàfà àmọ́ yóò jáde bọ́ta ipe àwa ni àwa ni ṣé rí àpè mùsùlùmí ni wá alájà ni mí ẹlòmíràn tó fi yín mọ́kà sí yín gan tàbí lọ mọ́kà àmọ́ lọ́ṣẹ dúdú kú tí ń wẹ̀ nù lé ọ̀tí ẹ̀yọ́nú yóò rà jẹ́ ó ní ó sì gbà pé hmm, ibi táwọn fara pamọ́ sínú. hada nifak ṣẹ̀gbọ́n tó bá lè jáde bọ́ta ní ti pè mí ń wẹsẹ̀ dúdú o èmi ń wẹsẹ̀ ẹ̀yọ́nú ayé o ṣẹ̀pá rẹ̀ yóò tètè sọ fún pé ah mùsùlùmí ò ń ṣerú eléyìí tó náà ni àwọn tó ń jẹ́ àwọn ẹlẹ́bọ̀ yẹn mo gbọ́ ọ̀rọ̀ ẹnìkan tí ń sọ pé ó ní wàhálà ìṣàlàyé pé àti àwọn tó jẹ́ mùsùlùmí àti ẹ̀yin tí ẹ̀ ń ṣe mùsùlùmí tẹ́ jẹ́lẹ́sìn mí pé ẹ̀ máa sọ pé ẹ̀sìn rẹ̀ ń ṣe àwọn gangan ọ̀dọ̀ àwọn kò séyìí tí ó lè rọrọ̀ yẹn ni pé tí wàá ní wọn ò níbi àsítáǹsì àwọn wàláì tẹ́ bá sì wúlò tẹ́ni tó bá ṣe tó bá wú ọ̀rọ̀ yẹn critically wàláì tó sì fẹ́ wà objective tó fẹ́ wà objectivity yóò rí pé ah pé ọ̀rọ̀ yìí bó ṣe rí náà nìyẹn àfáwọn oníyọ̀jáde bọ́ta ni ó sọ pé bàbá aláwo lòun àmọ́ ṣe aláwo ń bẹnu iṣẹ́ rẹ̀ ti ń ṣe kọ́dà ẹlòmíì ó ní ọ̀pẹ̀lẹ̀ àfáà ni ẹlòmíì ó ní ẹrìn ẹlòmíì ó ní ogun tí wọ́n lé àfáà tì ní àmọ́ kò ní ìjáde bọ́ta kọ́ wá sórí rédíò àbí kó wá sórí tẹlifíṣàn àbí kó dún ta gbangba kó ṣe wá àti kó ní gbogbo kíní ìlú ọ̀hún ṣe. àwọn èèyàn nípa àrówọ́ ló ń dè nídìí wọ́n ní àdìọ́kàn ni tí ó yẹ tó jẹ́ ti ìmùnáfìkì irú ẹni tó bá wọ́n ń ṣe báyìí ẹni yẹn kò kí ń ṣe mùsùlùmí ẹni yẹn kò kí ń ṣe mùsùlùmí lẹ́yìn náà òun náà ni kí gbogbo àwọn táwọn ń jẹ́ mùsùlùmí ẹ̀dá kan ní tá a bá nílé ṣe hmm, níta gbangba tá a nílé ṣe níta nílé ṣe níta gbangba tá a gbé pamọ́ ẹ̀dá kan jẹ́ ká lọ lè pàtì jẹ́ ká pàtì níta ńlá ń jẹ́ níta gbangba àwọn náà ni ẹgbẹ́ ká jẹ́ ẹ̀rí ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà tó bá ń sọ̀rọ̀ yẹn àwọn amúnáfìkì yóò mọ̀ ṣàlàyé pé àwọn ẹni yẹn humul aduw fahzarihum gbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn qatalahumullah anna yufakun olùwọ́ bá ní ṣẹlẹ̀ amúnáfìkì yìí humul aduw àwọn gẹ́gẹ́ lọ tẹ́sìn wàláì dararuhum ashaddu ala din so ìnira tó kó bá ìsìn kì kékeré ìnira tó kó bá ìsìn kì àwọn onísúnà lárí àwọn oníkọ̀rọ̀ ní gbangba kò kìí ṣe onísúnà kìí ṣe tí ń ṣe súnà Nabi sallallahu alaihi wasallam tó gbúrú àwọn nǹkan yìí ewu wọn le fún ẹ̀sìn torí pé kíni àwọn tí wọ́n bá rí wọn tán wọ́n generalize kí bẹ́ẹ̀ everybody ṣe rí náà nù bí gbogbo wọn ṣe rí nù tó bí wọn àwọn kan ò sì rí bẹ́ẹ̀ àwọn kan ò sì rí bẹ́ẹ̀ so irú àwọn nǹkan yẹn kọ́dà yọ tó bá tó wá rẹ̀ ní tó bá fẹ́ dúró déédéé ike irọ́ ohun pé tán ṣe yẹn ọ̀dá ohun eh, kí ọmọdé ń bí ọ̀dá ohun kí ọmọ sí ní wọn ah, ni àfà kínní ẹ̀yin wá lọ kéwú jà fà kínní lọ kí ọmọ sí bẹ́rẹ̀ ọ̀dá kí ọmọ mú wọn tó la ẹ̀yin mọ kéwú jà fà kínní ẹ̀yin mọ kéwú jù wọn lọ so ìṣòro bá àwọn ènìyàn látara pé kí wọ́n rí pàfà làwọn ẹni yìí ẹni wọn sì tó bẹ̀ kó jáde bọ́ta kó ni tóun ṣe náà rè burú àwọn eléyìí kùnàpé ní nifaq al-i'tiqadi oníkójọ pọ́tọ̀ ni tí èèyàn dì sẹ́ ọ̀tọ̀ ni tọ́mọ fi hàn Islam ló wọn fi hàn àmọ́ nínú rẹ ọgbà pé kò sí rárá kò sọ́nà bíi ọ̀nà tó ń rìn yìí sọ ọlọ́mọ ṣàlàwà ń bẹ̀ sùúrù nǹkan báyìí bàtọ́ lọ́n ṣọ̀rọ̀ àwọn ìmùnáfìkì nínú al-Qur'an ó ní innal munafiqina fi darkil asfal minan nar ìlú wa ń ṣe rí àwọn tó bá ń jẹ́ mùnáfìkì yìí ibi táwọn tó wọ̀ nínú náà kìí ṣe ibi tó kéré o tẹ́ bá wo mùnáfìkì inú ihò ihò iná ìsàlẹ̀sàlẹ̀ náà yẹn ni pé yàní iṣẹ́ tí wọ́n gbó burú ju ti kèfèrè lọ níjọ́gbìn al-qiyamah ṣùkọ́ ọ̀kan ṣàlàwà ń bẹ̀ dákun gbogbo nǹkan bá mọ̀ pé àbánilẹ̀ ṣe nínú ẹ̀sìn wọ́n mùsùlùmí pé pé òun jórúkọ mùsùlùmí ó sọ pé ẹ̀sìn rẹ̀ ń ṣe ọ wàá tún lásán kan tó wàá kó sínú báàgì tó débi kan tọ̀rọ̀ lè wọ̀ subhanallah alazim gbogbo eléyìí kì í ṣe ìlànà tí ti ń jẹ́ ìyẹn ni wọ́n ṣe mùsùlùmí má ẹni wọ́n ṣe mùsùlùmí má ọlọ́run kọ́ mọ́ ṣáà ṣe àánú fún wa kọ́ lọ́mọ́ ṣáà ṣe wá lẹ́ni tí ẹ̀sìn ọlọ́run bó tó yé jù báyìí lọ. àgbẹ̀ ah, mo ṣàlàyé wípé màá fi àyè lẹ̀ dáadáa lénìí fún wa tí a bá fẹ́ ní ìbéèrè láti máa béèrè bismillahi ta'ala tó fún wa tá a bá fẹ́ béèrè béèrè àyè wà tó ṣe rí mọ́mọ́ sọ kí ni ẹ pé àwọn tá a bá fẹ́ kí mi tó ẹ lè kí n parí ètò mi tó kẹ́ kí mi kẹ́ sọ ìmọ̀ràn tẹ́ bá ní kẹ́ fún wa tó àmọ́ ní orí ètò ẹ̀dàkùnrin àwọn ọmọ òun pè fún àgbéká fi àyè lẹ̀ fáwọn tí wọ́n ní nǹkan kan tí wọ́n fẹ́ béèrè sí kejì so nǹkan kan ti lè rú ẹlòmíì lójú nọ̀rọ̀ tí èèyàn sọ so àbí kó jẹ́ pé èèyàn gẹ́ sọ ẹnu èèyàn ti ṣàtisọ́ ti pẹ̀lú ẹni yẹn béèrè rẹ̀ tó bá béèrè òun yóò correct kìíní yẹn so náà ni òfin ìdá kí afáyé lẹ̀ fáwọn tó wọ́n fẹ́ béèrè béèrè zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one naam. salaamaleykum. wa salaam wa rahmatulah alhamdulilayi wọn ni yorùbá kò lọ sọ̀rọ̀. abdulrasaq ẹlẹ́mọ̀ sọ́ni ọ̀gá ńlá alágbàdo náà ẹ káwọn. àmín yorùbá kò lọ sọ̀rọ̀. naam. ìbéèrè mi ni pé mo ń gbọ́ yín dáadáa mo ń gbọ́ yín ọ̀gá ńlá. tó dáa kí ẹ ṣe máa ẹ̀kẹ́ ìjì kí ẹ má fẹ́ ṣàdúrà. Hmm. ṣé èèyàn lè wọ aṣọ pupa hmm. láti má fẹ́ ṣàdúrà. Hmm. Ah, ọlọ́wọ́ aṣọ ẹlẹ́sẹ̀ pẹ̀lú ìbéèrè yìí sọ tó bá wà pẹ̀lú mi ní ìjẹ́jọ́ mo sì mọ̀ pé àyìn náà wà pẹ̀lú wa tó nípa ọ̀rọ̀ mọ́wúlìd tó aṣàlàyé rẹ̀ bí kò a mu torí pé anabi sallallahu alaihi wasallam kò ṣe mọ́wúlìd àwọn sàhábà ló ṣe mọ́wúlìd ẹ̀yàn ni imáàmù ṣáfì imáàmù málìkì gbọ́ àwọn tó jẹ́ àwọn àfa gbáńláńlá nú ẹ̀sìn kò sẹ́ni mọ́lúdì o níta àgbọ̀dọ̀ máa ṣe ni ẹ tún mọ wá wò tábàlà ń ṣe ẹyẹ ọjọ́ bíyàn ṣe bí ijọ́ tán bíyàn ló yẹ kó ṣe ijọ́ tá ànábì ikú gangan náà pè lọ́jọ́ mọ́lúdì wọ́n á ń pè ní ọjọ́ bí rẹ̀ ànábì ikú nínú rẹ̀ bílẹ̀ awọ́lẹ̀ ọjọ́ kejìlá ẹ̀yìn náà ẹ tilẹ̀ ṣe ẹ̀yìn ṣòbòlù ní ọjọ́ kejìlá wọn náà kí tó wá ṣe jọ́ ìnìkan tó wá ṣe lọ wọ́n wá ṣe fa tó fi wọnú rọ̀mdọ́n kí lọ́ da dúró ẹ̀ṣin náà tó wọ́n ṣe nu náà so iṣẹ́ tí mo mọ̀ pé ẹ̀sìn yẹn kì í fẹ́ sin tánẹ́tì ọ̀rọ̀ sọ́lá mọ́ wa kí wọ́n ní irú àtọ̀ kan ni màá fi ṣàdúrà wọn kò bá àmọ́ jẹ pupa kọ́ jẹ funfun so kí irú aṣọ báyìí ni màá wọ̀ àbí yín pa kájà ni àbí yín ṣe kí ni ah kò bá mu kò mọ́ jẹ ká àdúrà kádùá nù so ìyẹn máa ń bẹ lọ́hùn ní gbogbo ìṣesí tẹ̀yìn bá ti wà ni so ẹ̀bẹ́ gbogbo ìṣesí tẹ̀yìn bá ti wà kò aṣọ ò ní ṣe pẹ̀lú dìtámì kẹ́ tó fi lè bẹ ọlọ́run ọba wallahu a'lam naam. Wa alaykum assalam alhamdulilah. náà ẹ káàbọ̀. dákun ọ̀rọ̀ bọ̀ yìí ti ṣe ìdágbére ti náà. ok. àwọn àgbà ìdágbọ́ kó dáa. lẹ́yìn wọn ni kò dáa. kó lára fẹ́ kú níbi. ẹ ẹ kẹ challenge àwọn àfa àwọn ẹbí wọn pítà nẹbi ṣe mólúdi ni ẹbí wọn pítà àwọn sọ̀rọ̀ ṣe mólúdi ni kọ́là gbólóhùn yẹn wọn ò àwọn sọ̀rọ̀ gbọ́ tó ti yé báwọn ìmọ̀ọ́mù mọ́lì kí òṣèré ìmọ̀ọ́mù ṣáfì òṣèré so kọ́lá yìí múdà bá tó padà wà lọ́rin gan àwọn àfa ńlá ń lu lọ́rin yìí náà wọn ò ṣe ti ń jẹ́ mólúdì rí ó nígbà tó bẹ̀rẹ̀ ń lu yìí. naam. hello. hello. ẹ fẹ́ sọ. naam alhamdulilah. bọ́lá tí láti fẹ́ wọ̀. naam ẹ káàbọ̀. ẹ pẹ́ sọ. naam. ẹ̀sọ́ bí wọ́n bá rẹ̀ ṣe alimu hantumu hantumu mú dáa. ń ṣe rí hantumu mu aya Qur'anu ká hàn án kálá mú ìtọ́ ẹ̀ka kọ́kọ́ bí ara wa ni pé anabi sallallahu alaihi wasallam ọlọ́run bá fi ẹ̀yà kùránì yẹn ndị ǹjẹ́ anabi yẹn hàn kùránì mu ǹjẹ́ àwọn sọ̀rọ̀ anabi yẹn hàn kùránì mu wọ́n hàn tó bá fi kùránì ṣe ń kà ń kà sómi ìyẹn lè kà sómi bọ̀tì yẹn kò sí ẹ̀rí fún bó ṣe ma ta ló lè hàn tí ta ló lè han suratul fatiha tí ò tún ní ohun tó ní gàrí tíra nǹkan gàrí rẹ̀ tó tún fi sí ni látara gàrí wọ́n dèjì á tì mí tó sí hàn tún náà nìyí òun náà tó òun náà ni pé kí níyàn kò bá mi Allahu alam naam. zero eight one zero eight five zero one three seven one. naam. salaamaleykum. ah imam ẹ̀rọ náà àmì àtẹ̀yìn náà. ẹ dákun wọ́n pe àárẹ̀ kan bóyá eré fífọ́ ọmọ wa pè ní eré fífọ́ tó lò tó àwọn míì wà ní ní gẹ́gẹ́ bí mánì tí wọ́n wọ́n ní kéèyàn ó lè wẹ̀ sí ojú ọ̀nà ètò àkọ́kọ́ ní sí ọdẹ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní tẹ́lùmí bá wa débẹ̀ ìpínlẹ̀ òkú kí wọ́n ìkíní yẹn wọ́n rí ìpínyà máa ń kó gẹ́gẹ́ bí ìsìláàmù ṣe ṣàlàyé gbogbo nǹkan dábàá hmm. ní kábíyèrè jẹ́fẹ́ kúrò ọ̀hìn. aṣọ ìjákùnlọ ọ̀kadà ṣe rí tí èèyàn bá ní nǹkan tó ń ṣèyàn tó jẹ́ bí àìsàn bóyá bí irú orí fífọ́ tẹ dárúkọ yẹn nìsín àbí inú rúnrún kò sí tó burú pé èèyàn wá nǹkan tó ń jẹ́ ìwòsàn láti fi ṣe tí nǹkan yẹn bá ti ṣe nǹkan ṣàrọ́ọ̀mù tí ó sì ní ọ̀fọ̀ nínú bóyá nìkan wá pọ̀ kíníkan wá pọ̀ kíníkan wá ní kó fi fọ orí tó àmọ́ mọ́jẹ̀mú tó bá fi sin rẹ́ẹ̀tì mọ́ fura pé àá kí ló dé sàbọ́n ni kí wọ́n kí wọ́n sin ni tí ò gbọdọ̀ ní sísìn yẹn kí wọ́n sa kọ́mọ̀ jẹ́ kí yóò ní òǹkà yẹn ni kí tí ẹ̀jẹ̀ ó dàpọ̀ mọ́ nǹkan tó fẹ́ fi ọ̀rá ọ̀run kò sì gbọdọ̀ lóǹkà pé méje ni ọ̀sìn mẹ́ta ni ọ̀sìn wọ́n kàn ní kí yẹn sa lórí báwọn yẹn ṣe máa ń sa nǹkan yẹn ṣe ti ìwádìí gbogbo àwọn nǹkan yìí so kí yẹn lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe ìwòsàn tí ó fi yàn lọ́kàn balẹ̀ ìgbà tó bá lọ ń sa tó lọ wà contaminated pẹ̀lú pẹ̀lú kíníkọ́ pẹ̀lú kòkòrò burúkú yìí

so kí wọn lọ lànà anabi sọ̀rọ̀ sọ́nà mi ní kí wọ́n ja'ala Allahu shifa'akum fima harrama alaykum ọlọ́run ṣe idán ní èèwọ̀ fún wa ọlọ́run wa lè fi ìwòsàn síbẹ̀ fún wa so wallahu a'lam naam. assalamu alaykum. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh ìdílákùnláwọ̀ sábẹ́ ṣẹ́ńgá ẹ dákun torí tẹ́lẹ̀ wọn abẹ́ jẹ́ kí ẹjọ́ wa parọ́ wa sí ní àwùjọ wa ní ìgbà ìpápá jùlọ ní sáìdì ọ̀yún yìí àwọn yẹn máa ń gbé ẹbọ sórí ìtàlẹ̀ sáìdì ọ̀yún nìkan kọ́ kọ́dà inú ògbóró lọ́rùn ó ti yé báwọn àwọn èèyàn ń gbé e síbẹ̀ ọlọ́mọdé àṣàánú wa kọ́dà kọ́dà ẹ̀mọ́jẹ ẹ̀mọ́jẹ tó tàn yín ẹ̀mọ́jẹ tó tàn yín ẹ̀mọ́jẹ tó tàn yín àwọn tó ń jáfa gan-an tó ń jẹ́ tọ́lá àwọn ń ṣiṣẹ́ àfa àwọn gan-an ní wọ́n bá wọn pèsè rẹ̀ ó ti yé so òun ni pé ọlọ́run kọ́ mọ́ fún wa ni nígbà ló fi jẹ́ nǹkan ńláńlá ni àti wọn ṣàlàyé ọ̀rọ̀ ẹbọ fáwọn so ẹ dákun ẹ̀yin tẹ̀ ń ṣe islam fi ń ṣeré yẹn tó ẹ jìnnà sí i ni ẹbọ ntọ́lọ́wọ̀n ọ̀gá ṣe fún yín ẹ lè rí ẹbọ ò ní ẹ rí kẹ ń gbẹbọ ẹ ń gbẹbọ fún ta ni so ẹ gbé síta àwọn ọ̀jẹ́ ẹ so so àwọn kẹ́ náà wọ́n ń ṣàlàyé pé ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ẹ sì máa rí ìwà àrẹ̀dẹ̀ níbẹ̀ ẹ máa rí ìṣẹ́ àrẹ̀dẹ̀ ike sílàkà rẹ̀ sì jiná báyìí làkàì tó bá jiná kò lè gbá tó ń jẹ́bọ láàyè tó lọ́mọ ṣàṣàlọ́ fún wa. naam. waaleykum salaam. àwùjọ rẹ̀ tà mọ́mọ́ bàṣù ló sọ̀rọ̀. mo ti pè yín rí ní ọjọ́ kan tí mo ní kẹ́dáàbù kẹ́ bá wá táìmù bóyá bí oṣù mélòó kẹ́ bá sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ di mọ̀ ẹ̀ bá náà ti àdéhùn pé pẹ̀lú ọgọ́lọ́ gbèdé ẹ̀ka ti ta ìkọ́ sílé kan tí ń ṣẹlẹ̀ lórí pé ànábì ti sá sí ní ìbùdá tá a bá mọ ànábì ṣe tó dẹ bá ti prógámù lé lérí já èèyàn hmm, hmm. lánàá tá a gbọ́ lọ́rọ̀ pé bá ànábì ní àmọ̀ hmm. ọ̀gá ó yẹ kó ló ẹwẹ́ ní ìdí sá fún ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kùnrin bẹ́ẹ̀ jẹ́ kẹrẹ̀dì mo rẹ́nìkan tí ń tọ̀ tó bẹ̀rẹ̀ síbi wọn. èmi kọ́ mo kọ́ tẹ ọ tọ wọn ní bí ànábì ṣe tó tọ ànábì tó kódà bàbá ṣe program lójijì lórí rẹ̀ tó bá sọ pé òun lọ́wọ́ bá rán sí wa òun ló kọ́ wa lẹ́sìn wa ọ̀láyà rẹ̀ kí wọ́n mọ̀ pé á ah, bá nàbí ṣètò lélẹ́yìí ipe òun ni ọlọ́wọ́n bá pè ní òjíṣẹ́ tí ọlọ́run ní òun ní kọ́ṣe laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira kí gbogbo ẹni tó bá fẹ́ jẹun tó fẹ́ rójú rí ọlọ́run tó fẹ́ rántí ọlọ́run tó fẹ́ sin ọlọ́run ẹni yìí ni kẹ́ mọ́ kọ́ṣe ó tó fún wa tòbí nínú láì tààlà so máa padà wá síbi ọlọ́run bó ṣe ní rọrùn naam. aleykum salaam. àgbàlagbà náà ló wọlé bàbá àti ẹ̀kọ́ ẹ̀ dákun ẹ mú alẹ́ yẹn ń rẹ̀ yàrá dání ẹ̀rí mo ti kàdé sílẹ̀ kan wípé ọlọ́run ọba ànábì ni ọlọ́run ò fi wòsàn sí mi nǹkan tó bá ṣe léèwọ̀ ṣẹwárí nǹkan tó wá di pé wíwá tí wọn mú yàn wà tó sí kan tí wọn mọ ta gọ́gọ́ tí wọn mọ ṣe kátàkátà kọ́dà wá ṣe pé díẹ̀ bá rí bá ní ká ní kéèyàn lò èèyàn gbọ́dọ̀ lò èèwọ̀ ni má askara kathiruhu faqaliluhu haram ẹ mú kì í ṣe tí wọn máa fi ń ṣe ìwòsàn tó báyìí náà ni ọtí àbógógóró èyí fi ṣe ìwòsàn tó kí wọn máa lò kí wọn sì máa mú kí wọn máa fi

tí àwọn èèyàn wọlé wọn tó ń kọ́ọ̀tù ní kì í ṣèmi o. kíni ọ̀dà fún nẹ́tíwọ̀kì rẹ̀ lẹ́fọ́gbọ̀n rẹ̀ kì í ṣe naam ah, òun ni pé irú ọ̀rọ̀ tí kíní ẹ̀ ń kọ́ tìǹbà láìpẹ́ kí n ṣe tó láìpẹ́ nẹ́tíwọ̀kì yẹn ti fẹ́ rí bákan bákan. nẹ́tíwọ̀kì yẹn ti kọ́ọ̀lù ń wọlé bọ̀ tó ń drop. naam tó bá kẹwàá wò kíní ìwò ó ń drop kọ́ kọ́ ọ̀rọ̀ kọ́ọ̀lù. naam. Ah, inṣàlá fún àwa tí a bá tún fẹ́ pè tí wàá lè pè sí ah, orí nọ́mbà tèmi náà ní ìsìn zero eight one zero five five three one eh, zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one. okay. Ah, àtẹ̀yẹ máa sọ níbi àwọn awáàdì pé gbogbo tọ́lọ́ bá dé ìyọ̀gbọ̀rọ̀ tẹ̀kùn ìyọ̀gbọ̀rọ̀ bíi ó bẹ̀rẹ̀ bẹ̀yàn bẹ̀rẹ̀ sí ah. tọ̀ tọ̀ àtàwọn máa ti ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yóò jọra wọn ń bẹ̀rẹ̀ tọ̀ àbí dúró tọ̀ ó ti wá jọ ẹni tí náà aleykum salaam. naam ẹ kúrọ̀ lẹ́. naam. ẹ dákun nínú àwọn àlàyé tí ẹ ti fọ àǹtí. naam. ẹ mo ti gbọ́ pé ẹ ní àrùn tí ẹ bá bẹ ti àdúrà. Hmm. agbọ̀rọ̀ tó lórí pé àtọ̀kùn náà máa máa jẹ́ àtọ̀kùn. bẹ́ẹ̀ ni. ok àràfá ẹ̀rẹ̀ anábì sọ̀lọ̀ sọ́lọ̀ lọ́kọ́ ní yìí iṣẹ́ hajj nìyẹn àbí iṣẹ́ umrọ́ tó ó ti nílò aṣọ tó yàn wọ̀ mú yẹn bọ̀ tó fẹ́ ṣàdúrà nílé rẹ̀ kọ́lá kọ́lá lè gbé aṣọ àràmọ́ ara tó fi ṣe àràfá kọ́lá lè gbé aṣọ ìrọ̀mù rẹ̀ kò lẹ́tọ̀ tó wọ́n lọ wà ilẹ̀ náà wọ́n tó ń zọ́kùn lọ kẹ́ra ẹ̀ ṣe náà. alhamdulilayi náà ó o ó dé lẹ́kẹ̀ẹ́ta náà mú gbọ́ yín. ìbéèrè tẹ́mi mo fẹ́ bèrè tẹ́mi mọ́. Ah, wàláì mi kọ́ mo sì kọ́ ti aláhàkọ́ rẹ̀. Ẹ̀hẹ́, mo ń gbọ́ mo ń gbọ́ yín ọkùnrin kéèyàn lè máa fi ọlá àlẹ́dà mọ́mọ́ kéèyàn máa fi tọrọ fún ọkùnrin. kéèyàn fi kéèyàn fi ṣàdúrà ìlànà. kéèyàn fi ìlànà ṣe rí ànábì sallallahu alaihi wasallam náà lọ́kọ́ abáṣemọ̀ ṣàdúrà ànábì jẹ́ lọ́lá gan-an ọlá rẹ̀ pọ̀ wà láìkọ̀ sí ẹni tó bá ń takọ́ ọlá rẹ̀ ẹni kò í ṣe mùsùlùmí àmọ́ ẹ̀kọ́ ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kẹ́ gbogbo ẹ̀kọ́ tá a bá gba agbára látọ̀dọ̀ ànábì náà ni tó wáyé ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa kò wá síbi tí ànábì ti ń ṣàdúrà fún yàn tó wá ní wọlá mi àbánábi wa pé àwọn èèyàn pé ẹ máa fọlá mi tọrọ kò sí tó ti wí so n tẹ́yìn lè máa ṣe ni pé kí èèyàn fọlá pé ah, ọlọ́run wọlá bí ṣe ń tẹ̀lé ìlànà ànábì yìí mọ́sá sànù mi ah, yóò dáa ọlọ́run mọ́sá sànù wa kó gbàdúrà wa bó ṣe jẹ́ nìyẹn tí ọ̀dà kan jẹ́ ká fi ọlá ànábì yẹn ẹ̀jẹ̀ ká jìnà sí i ọ̀nà tó clear náà ẹ̀jẹ̀ ká máa rìn nípa ìṣàdúrà fún wallahu a'lam alánàbí ọ̀lọ́lá o alánàbí ọ̀lọ́lá ànábì ní naam ẹ káàbọ̀. níbi kí ibi tá ti máa gbọ́wọ́ òun náà ni kí tá bá ṣe tẹ̀kúrọ́tì ìhẹ́rọ́mù àkọ́kọ́ lẹ́yìn náà gbogbo ìgbà tá a bá ń lọ sí rùkù gbogbo ìgbà tá a bá ń lọ sí rùkù fànàbí àmọ́ gbọ́wọ́ ń gbogbo ìgbà tá a bá gbórí ìdè bóyá ń bi rákà àkọ́kọ́ ní rákà kejì rákà ẹlẹ́kẹta rákà ẹlẹ́kẹrin ni a máa gbọ́ sókè tá a bá ń lọ rùkù a gbọ́ sókè tá a bá ń dìde sí rùkù padà àmọ́ lẹ́ẹ̀kọ̀kan nígbà míì ànábì àti máa gbọ́ sókè fi kulli khafdin wa raf'in kọ́dà bá nàbẹ́ wà lórí sùjúdù ńgbà míì a gbọ́ sókè tó bá fẹ́ forí kanlẹ̀ ńgbà míì a gbọ́ sókè so wallahu a'lam. salaam láàmì láàmì. náà mẹ́ta wọ̀ ẹ̀rọ ti ti sọ̀rọ̀ o. ok oye. ẹ ọjọ́ ti lọ ìbéèrè náà bá ní ká ṣe o náà. wàlékùmù sọlá. wàlékùmù sọlá màá ń dá yín lóhùn. na inṣàlá fún àwa tí a bá tó fẹ́ pè a lè pè mí sí orí nọ́mbà mi ní ẹ̀yìn ètò àbí tí a rí mọ ní ẹ̀mí mi ìwádìí ọlọ́run bá sọ́kànlẹ̀ wọ̀tà ọ̀la ìṣe agbóyin náà kọ́lọ́n kó jẹ́ kí ó ṣe wá ní àǹfààní tó àwọn tó ń jẹ́ àṣìṣọ àṣìṣe kọ́lọ́mọṣọ́ àti rẹ̀ jẹ́ wá síbẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant